فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعى أقول الله أترى àlékún ìṣẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run tó wọ́n bá àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ní yọ́mìlì jùmọ̀ tí a sára nípa عقيدة أهل السنة والجماعة àdíọ́kan àwọn àfáà súnnà ဘုန်းတော်ကမှဆက်လိုက်ညွှန်တယ်ဒါစီယံကောဘုန်းတော်ကသာဒီကို تسهيلا تسهيلا للعقيدة الإسلامية ليقرأ الأستاذ عبد الله بن عبد العزيز الجبرين رحمه الله تعالى يلا الله خير ẹ̀rí pé níbo gbàtàwà ń ka fàáyé tàbá dárúkọ wọn a ní hafizahullah ta'ala àwọn àtà dárúkọ wọn lónìí a ní rahimahullah ta'ala ìyàtọ̀ ti bẹ̀lá àrùn méjèèjì tabani hafizahullahu ta'ala ọlọ́mọdé wa sọ wọn bá dẹ́nu wọn sí bá dáàbò wọn èèyàn mẹ́lá yínú àwọn tí ń lo rahimahullahu fẹ́yàn tọ́ ní bá jẹ́ dáadáa síwájú ní kọ́nàbà kẹ́ wọ́n ti kú láyé so ní láti ní àtà kọ́lá lẹ́yìn bàtà àti fúgàmù sàmátà ni ìjẹjọ́ gan àfíṣọ́ wúlà lágbàbá bẹ́ẹ̀ sì ni ó yẹ ká ti ṣe rahimahullah fún ìjọ wednesday ìjọba ẹjọ́ wednesday olùkọ́ friday tó kọjá lọ ìjẹwà lọ wọn náà ni wọn làpá jáde bí àpá èyí tí wọ́n ṣe yìí náà wá títí bí ìdánù àgbà láti wọn àwọn tẹ́dá láti wọ́n ṣe wá fèrè náà síbẹ̀ sọ eléyìí yíò tó ó tó wà sí fún wa bàtà ń tó àwọn pààyàn jẹjọ tá ní àbídọ̀húnlọ́rù tààlà tó àìdúró dákẹ́ nìyí gbogbo wa náà ó dá lójú tóbi tí wọ́n lọ yìí á padà lọ́bẹ̀ kò sẹ́ni tí ò dá lójú yóò kú bá aláì àmọ́ ṣìtánù kan jókòó tí ọmọ èèyàn kí ìmọ̀ ṣìtánù mú àwọn èèyàn sábà kẹ́kọ̀ọ́ lára ẹni tó kú irú ẹ̀kọ́ tó kí èèyàn kú lára wọn àwọn èèyàn sábà kọ́ ẹ̀kọ́ yẹn lára ẹni tó bá kú ẹ̀ẹ́dẹ̀ wá gbé òkú lọ sí tẹ́ àwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ olùmọ̀ ojúlùmọ̀ òkú tẹ́gbé lọ pàtàkìlọ àwọn tó bá súnmọ́ gan bí àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ ń sayé tán pàdé ara wọn lórí WhatsApp lórí Facebook àti ọ̀bẹ̀ lọ́nà ibiṣẹ́ kán máa gbọ́ pípò rẹ̀ kó tó wá jẹ́ young man àti kó jẹ́ young boy ẹ̀bá yóò ti pa lọ́lọ́ọ́ elu ma ń yẹra mọ́lẹ̀ yìí ma ti yára ma jẹ káàṣà kò lẹ́ni o tí kan dúkan ní kó náà nù tó bá yẹ pé àwọn ní pé ikú ó tó wà sí fún yàn wà sí wà sí pé ọkù wọ́n ní kú tó àmọ́ wà sí ṣe fọ́pọ̀lọpọ̀ lónìí kèé ju bí tí wọ́n wà ń lọ nígbàtí wọ́n ń dárò òfin yẹn lọ́wọ́ kèé ju bẹ̀rẹ̀ náà lọ ìyìnmọ̀ bó sí lè sàpèjúwe bí kí ní ẹ̀sìn ńlá àwọn èèyàn kò sí wà sí fún rárá bọ̀tẹ́ mọ̀ lójú ọwà pé kí ní mọ́ sàǹfàní fún wa bọ̀tí tí wọ́n ń rò ní pé ẹni yìí kó láàrin wa ó yà lọ náà just like that just like that ẹ̀wọ̀n tí wọ́n fi ń wá sí ìbò but kí ni ó ṣẹlẹ̀ sẹ́ni yìí lẹ́yìn ikú òun làwọn èèyàn ríro kíyàn kan fi ara rẹ̀ kíyàn fi ara rẹ̀ sípò ẹni tó kú yìí pé lágbájá mọ̀ kú báyìí tálẹ̀ mi mo wà nílẹ̀ báyìí tí wọ́n tẹ́ta rẹ̀ lónìí kí ni iṣẹ́ òmòsíná bó lórí ó ṣe rí fún mi àwọn màláìkà tán lẹ́yìn ó pàdé gan bó ní ti pàdé wọn nísìnyí tí mo ní kẹ́tẹ́ ti pàdé rẹ̀ ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tí ń wo abú ni wọ́n máa ń gbà pé táwọn ń ṣe ọ̀dá wọ́n máa ń dìlé tútù bá ni bọ̀tọ́kàlà ń bá máa ń ronú débẹ̀ òní wàláì ibi tí kálukú ma tún bá tán yẹ́ràn nù tí wọ́n sì máa jẹ́rù gbígbẹ́ lọ́wọ́ bá èyí tàbí sàlàyé ní pé gbogbo ní àwẹ́ gbìyànjú pé bá wà láyé kíyàn gbìyànjú ní tí ó sàǹfàní báwọn èèyàn kíyàn sí kalẹ̀ ní tí ó sí àǹfàní báwọn èèyàn kíyàn sí kalẹ̀ òun gẹ́gẹ́ ló wúlò fún akúkọ jù nǹkan tí ká gbọ́ yé oníkankọ́ o kíyàn fún yẹ́lẹ́sìn ọlọ́run ní o tó ti wá jẹ́ lọ́sí wá jẹ́lẹ́sìn ọlọ́run bá tọ́ ara kí ní báwọn èèyàn tó sàǹfàní báwọn èèyàn àmì àwọn tó sàǹfàní báwọn èèyàn tó sì jẹ́ kírísítẹ́nì tó yẹ́ gẹ́gẹ́ rí wọ́n léwu ni tó má kú bẹ́ẹ̀ wọ́n sọ́ọ̀tì nù wọ́n sọ́ọ̀tì ayé wọ́n sọ́ọ̀tì àríkè àwọn bọ̀tọ́ ọmọ sí abọ́nà sí sàánù èèyàn kí ẹ jẹ́ mùsùlùmí kí ẹ wọ́n pé kí lè ó sì fáwọn èèyàn tí ó sàǹfààní fáwọn èèyàn èyí tí ma ń sẹ́kù nìyẹn gbogbo ẹni máa ń ṣiṣẹ́ tẹ́jẹ́ bá pé báyá ojú ojú tẹ̀jọba abóníjọ́ sí oníṣẹ́ ọwọ́ tí máa ń ronú ní o àwọn èèyàn àtàbà máa ń ronú dé fúchọ̀ wa pé kápítà mọ̀ ní mí yóò mọ̀ dìgbà kan tí ìmọ̀ nílé gún fáànù bọ́bá tó máa kan ẹgbẹ́ olùmọ̀ ronú tóró ti ráwọn kápítà ẹgbẹ́ wọn láti di àgbà kápítà tẹ́pẹ́ máa ráwà ṣe kí yóò àwọn pé tí máa wà ń tẹ́jì yẹn máa ronú nù tí máa wà ní tí máa dépò pòlísàn yìí kí ni máa jẹ kí ni máa mú sáà máa tẹ́lẹ̀ tó dì náà kò tó sanwó lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bá ti rí sẹ́wọ̀n èyí sábà rántí òbí tó jẹ́ pé gbogbo òbí ti máa ń rán lé ẹ̀kọ́ pé kó lè bá jèrè rẹ̀ apatọ́nà ni ó pa ó kọ́ gba sálárì báyìí dé ó ti láwọn fóònù kan tán rí gbàgbà báyìí ó kàn lọ́wọ́ fóònù náà ni ó sì dé ọ̀rọ̀ àbá ó fún àwọn two thousand ọ̀pọ̀ ó máa yọ èló lára fóònù rẹ̀ yìí kó wá ní two hundred thousand máa ń pín lápò kí n gbọ́ àpò mélòó kí àbáwá àti ẹlọ́kùnrin kú two hundred thousand àpò mélòó ni wọ́n ń sọ kí wọ́n á ní àpò mẹ́wàá sẹ́rí mélòó ló fún yín ó fún two thousand sẹ́rí two thousand fún yín ò ní lọ́nà ọgọ́rùn-ún ẹ́ sẹ́ka fásitì náà wà ibi tí nàìjíríà dé lónìí bẹ́ẹ̀ ni létí yóò gbé so ibi tí wọ́n lọ ni pé ọ̀pọ̀lọpọ̀ máa ń ronú pé tí bá dépò yìí kí ni máa jẹ kí ni máa mu ẹgbẹ́ ọlọ́ba fún lakáyè ní bá máa ronú irú wọn lọ wájọ wọn wọn àwọn cooperative ẹtí bá àjẹsẹ́kù náà pè ẹ bá wọn ti jẹjọ náà onímọ̀ láti máa ń pè pé tọ̀fẹ́ bá ti ní bá ti tẹ̀yìn tí wọ́n àfúnyàn ní pẹ́ńsìn gbà ní nàìjíríà ikọ́ o ìwọ̀n fúnyàn wọn àmọ́ pẹ́ ìgbà kọ́kọ́ gbélé lọ́nà záàrin ní ó kọ́ fúnyàn ní kankan náà ìlú mẹ́fà ìwọ̀n kọ́ ṣe rí nǹkan báyìí ó yẹ kẹ́yìn máa plan ẹ̀fà lè kìí àmọ́ yẹn náà pé tí n bá kú tí ì sí láyé mọ́ bó ni iṣẹ́ mi ládàá mi kò sí kéde yìí kò sí ní tán láyé mọ́ mi lá bí mo tán òun ni dáadáa tí wọ́n kọ́ fún mi náà sì tán wàláhì kò yẹ kí yẹn gbáyé bẹ́ẹ̀ ó jẹ́ tó ń wà àtúntà wà yìí téèyàn orí dáadáa fẹ́ kí yẹn ṣe gan téèyàn orí ṣe àwọn nǹkan tí ọlọ́run lágbọ́rọ̀ ṣe àwùjọ yìí ń tíbọ̀ ọlọ́run àwọn yẹn ṣe títà àgbọ̀rọ̀ gbórin wọn ò bí ọdá fún ọgbọ̀n lójúmọ́ àbóyẹn ti kéyàn gbòrò ni ibi tẹ́ẹ̀tì ẹ̀kan wọ́n ti gbé fún ọ ọ̀n kọ́nà báyìí ọ̀n kọlù èèyàn ọ̀tà kọlù èèyàn ọ̀n bẹ̀rẹ̀ ti tẹ́tí pé ó sẹ́ni tí mo pè tó ti gbé àbí ègbé ọ̀n gbé báyìí dé mps ní tiẹ̀ tó ń kọsí ọlétí yóò máa wù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kan táà ń wò Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa pàkíyèsí wa sí nǹkan báyìí o pé iṣẹ́ yín ẹ má jẹ́ kẹ́ kú kíṣẹ́ yín ti tán bẹ́ẹ̀ ẹ̀wọ̀n má jì kéèyàn ti kú láti fifty years sísìn láti fifty years tó ti kú nítorí wọ́n ní àǹfààní dáadáa kan ládàá tó wọ́n lọ bánú sàárè rẹ̀ ìgbà tó wà láyé fifty years sísìn pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ tó náà ti kú fifty years sísìn òun lájẹsẹ́kù ó ti jẹ́ tán ẹwọ́ 50 years 50 years lámú o ayé ti parẹ́ o káwọn lọ kìí àmú sáà anábi sallallahu alaihi wasallam ó ní idha mata ibn adam inqata anhu amaluhu illa min salati anábi ní tọ́ mẹ́rin yẹ bá fi lọ kú pẹ́rẹ́ inqata anhu amaluhu iṣẹ́ rẹ̀ náà stop iṣẹ́ tán ló stọ́pù ni pé bá ti jòkó yìí dáadáa láwá ṣe iṣẹ́ láwá ṣe ìgbà ti jòkó yìí ẹni tí ń sọ àti ẹni tí ń gbọ́ tó jòkó tí ń gbọ́ wọ́n ń kọ́ kalẹ̀ fún wa pé à ń gbalada iṣẹ́ tá a ṣe nu a tún kírun táwa ṣe létí iṣẹ́ tá a ṣe nu ààrẹ ni tí ebi ń pa afúnlóúnjẹ àwọn iṣẹ́ tá a ṣe nìyẹn wọ́n ń kọ́ àwọn láàdá yìí wọ́n kọ́ kalẹ̀ fún wa. ànábì sallallahu alaihi wasallam a ní láǹfààní sẹ́yìn mọ́ pàtàkì láǹfààní lẹ̀ mọ́ tí wọ́n kọkalẹ̀ fún ọmọ nípò ní kọ fún ọmọ ẹni tó kú ńlá sí lákòójú ní ńlá mọ́ wọn fásitì yà yìí kò sí alákò onígbà lára friday tòní kò nígbà tó ló ti tẹ́fún náà nìyẹn àníbi wọn ilẹ̀ mi sàlẹ̀ àyàfi nǹkan mẹ́ta nǹkan mẹ́ta ní sẹ́kù fún yàrá nǹkan mẹ́ta ń sẹ́kù fún yàn yìí lópin ìgbà tí nǹkan yẹn bá ti wà láyé tí nǹkan yẹn bá ti ń sẹ̀mí tí nǹkan yẹn bá ti ń exist èyí ó mọ gba aládà nǹkan yẹn gbé ń sin nǹkan kò yíwá jẹ máa anabi sallallahu alaihi wa sallam ó ní min sadaqatin jariya sadaqa tẹ́yàn ṣe sàárà tẹ́yàn ṣe sàárà tó yẹ pé títàn òde bá sàárà ti ń lọ níta ń lọ ni sàárà yẹn kan lọ ni títàn bá sàárà òde títàn ti bá ẹni tẹ́bi ń pa nísìnyí ọkùn lóúnjẹ ọ̀gbàládà pọ̀ fún yàn lóúnjẹ òyìntàn nù ọ̀rẹ́ tó gbẹ́ngbẹ́ ọwá fún lómi mú ọgbàlára pọ̀ fún lómi mú ó ti tẹ́nà ẹni tí ó rá sọ́wọ́ ọ fún lára pọ̀ àwọn sàárà ti sẹ́mà àwọn sàárà ti máa mẹ́kí sí èdè bá kẹ́mì rẹ̀ máa ń gún bí ó bá tẹ̀ tán kò sí tẹ́tò nílé bá ọlọ́run nìkan títò nílé bá sọ́rí o bí ó bá tẹ̀ tán ẹ̀mí ó tẹ́kẹ́ lè yí ẹ̀mí rẹ̀ ó gùn bí mọ́sálásí bí mọ́sálásí mọ́sálásí dàwà yìí subhanallah ṣe tí wọ́n máa ń pè yàn sí dáadáa wà láì kẹ́yìn mọ́ ọlọ́jú mo rántí gbàtà ń dáwò lẹ́ mọ́sálásí yìí <laughs> ẹni tó dákọ́bọ̀ mẹ́rin sí ó sì wà láàrin wájú náà kò dákọ́bọ̀ ha ẹwọ àwọn tán dá fàkọ́bọ̀ ẹwọ tán ti invest ẹwọ dáadáa táwọn èèyàn rí lọ mọ́sálásí yìí fàkọ́bọ̀ lọ bá ní bí wàkíyàn bá lọ gbá bí wàkíyàn bá lọ gbá bí wàkíyàn bá lọ wá sí àmì ní tẹ́kan ni tó tó bá ti ń parí wọn fún kálukú tiẹ̀ wọ́n tó wá 5 naira ìgbà tiẹ̀ 8 naira ẹgbà tí 8 100 kí ẹnu alániyà tó dáa tẹwàrẹ́ ní tó láǹfààní rẹ̀ ń jọ náà tí ò fi kọ́bọ̀ ọlẹ́ tó bá dárì kìyàmá tán bá gbé rìsọ́ọ̀tì yà ń jáde yóò dùn kìtì wàá pẹ́ jùjọ sọ bá wà mẹ́jọ náà kìtì pẹ́ àwọn tata mẹ́tí máa ti tún ní ìdínísì yìí ó kọ̀ yẹ pé ẹ̀mí eléyìí lè má gbòde àmẹ́mí ilẹ̀ yìí gùn ẹ̀mí ilẹ̀ gùn ju gbogbo ẹ̀mí nǹkan tí wọ́n ti mọ́tá sí ìlọ lókùn àti wọ́n bá ti wọ́n mọ́tá sí yìí wọ́n bá ti dá mọ́tá sí ti Fatima tẹnu <laughs> Fatima tó kọsí ní tó wó tó òun ti tán pápátá nù Fatima tó kọ sọ́rí òun ti ọjẹ́ ti tán nù àmọ́ ilẹ̀ tó kéde yìí ilẹ̀ sí ilẹ̀ sí ilẹ̀ ẹ́ eh? mọ́lá tí wọ́n ti mọ̀ wípé ó fi lọ́sọ́wọ́ tó kọ́ anẹ́bí ní sọ́lọ́kọ̀ tí ẹ bá ṣe títí tó ìmọ̀dùnmí ti lówó ẹwọ sọ́dápọ̀ ọpọ̀ tó yẹ pé títùn lè bá wọ́lá ìdí yóò náà orí mọ́jìbí sínú àlọ́ ìyẹn pé tẹ́mì ti ẹnu ogun ẹ̀mí àgbẹ́nà wọn gbó tí wọ́n bá jí gbé táwọn kí èyí ti fọ àwọn tó wọ́n gbó ẹ̀mí àgbẹ́nà gùn àdíwọ̀lẹ̀ lo 5 years bá ẹ̀yìn rò drọ́mù ìjọ́ àti ìrànlẹ̀ mọ́ta ìjọ́ àti kọ́mọ́láti yìí káàtí ń kọ́mọ́láti lọ náà drọ́mù yìí ń bá ti kọ́tán onára drọ́mù yìí ẹwà ẹwùn bá tìsẹ̀ anẹ́lù gan bá ń ní tí ẹ bá tó kú ládàá rẹ̀ òkùnrin náà báyàn bí kéèyàn gbégi tí ó mọ̀ sàǹfààní báwọn ìyàtà àdúgbò tí mo gbégi yìí títẹ̀ bí láì igi ọ̀sán bá di náà rẹ̀ á mú igi mọ́ngòrò láì ti kọ́ yọ gí sí o wọ́n á bí ọdá wá bàbá ìlàkọ̀ débẹ̀ bọ́ bá ti kú ọ̀sọ̀ òfin ládánù torí bàbá àwọn mẹ́gbàtọ̀ wà láyé kèé ti tọ́lá kọ̀lọ̀ fi ṣe ẹgbẹ́ wọn náà fún ó yà wọ́n ajájáde wọ́n máa bí ọdá kọ̀ débẹ̀ bẹ́ẹ̀ sì ni tọ́lá kọ̀ bọ̀ rí bá àkàn náà àwọn àti nínú ọgbà bí kànga ẹ̀mí kànga gángùn jẹ́mi bọ́ọ̀ lọ bọ́ọ̀ ẹ̀bá gbọ́n aládùúgbò àríkọ́ fún mẹ́nìtọ̀ kan rẹ tó bá ti kú báyìí wọn ni ó tún èsè ó lè máa dáwó jọ ni bí kí ẹgbẹ́ kànga ẹ̀nà ọdún kànga lónìí kọ́ ọgbẹ́ kànga tó dá lásìkò tó dá tí ó ń <laughs> kí náà pẹ̀lẹ́ yìí ẹ̀ẹ́ káì wọ́pù wọ́n tó ní lẹ́lẹ́sẹ̀ títí bá mú àyàn ní ọkọ̀ títí dáwùjọ yíwà láì tó aṣàgbákàfà bẹ́ẹ̀ lómi ṣe ní owó tó àlìjẹ́nà rẹ̀ náà máa ń taná ní iye tí wọ́n taná ti báyìí ní rírí àmọ́ kò sí àfà ṣe tọ̀tọ̀ náà ẹlòmí ń lílé sọ́ọ̀bù tọ́lọ gbá lẹ́yẹ̀ títí kọ́ọ̀kan ó pé ní à nínú sọ́ọ̀bù yìí o tí bẹ́ẹ̀ ń táwò yìí táwò kè ní o méjì báyìí méjèèjì yìí ẹ máa fi tọ́jú àwọn ọmọ olùkàn ilé mi ti bẹ̀ẹ́ ilé mi lè lo 50 years ó kàn mọ́ sáré dé ní nínú sáré rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti sọ ti tálíkà náà tálíkà náà mọ́ wùlẹ̀ jẹ́ká wọ́n lọ gbígi lọ gbígi eh, ọba ìgbẹ́pẹ̀ náà ó lọ méjì náà lórí ẹlẹ́gbọ̀n igi <laughs> tó sáfà ní tí ò ní pẹ́ bí igi ọsàn igi mángò kọkàn tó sádùgbò yín káyọ̀ mọ́ sàǹfà níbẹ̀ igi àgbálùmọ̀ wàláì tọ́wọ́ pé mi ò lówó lọ́wọ́ ànẹ́bí ní irú nǹkan báyìí òkè tán ẹ wá wo ọ̀pọ̀ fún yẹ́ táwọn ti ṣe láyé tẹ́lú mí kí ló fi kí yẹ fẹ́mà tó ti tán ànẹ́bí sallallahu alaihi wasallam ó ní àwọn ẹlmi yòntáfà òbí tí ìmọ̀ yẹn sí àǹfààní fẹ́ yàn ẹlòmí ní ìmọ̀ ìmìrẹ̀ òsàǹfààní fò gangan kápá láwọn èèyàn èyí tí mo fi jẹ́ àǹfààní fẹ́ lòmí tí ìmọ̀ tí yẹn ní fi jẹ́ àǹfààní fẹ́ lòmí pàlẹ́ àbú ni o ọpọ́sìtì ẹni fún o wọ́n mọ̀ katílẹ̀ lòmí yóò mọ̀ gbalada wọ́n mọ̀ katílẹ̀ lòmí ó tún mọ̀ jí ni ẹtún dé wọ́n tún bẹ̀rẹ̀ sí katílẹ̀ yóò wà báyìí dìde wọ́n mọ̀ fìyà jẹ́ ń sáré ní wàláì lóyẹ kí ẹ fi mọ wàláì kí ẹ mọ káyàn àwọn tó fún ní mọ̀ tí wọ́n ti ń lò wọ́n táwọn náà ti gbà lílò torí àti tí wọ́n mọ̀ tọ́pọ̀lọpọ̀ mọ̀ pé táwọn ti ọ̀dá owó tán gbà ní àwọn àfá ń gbé wọ́n fi ń sọ èèyàn nù kókò jẹ́ mọ́ gbà nìsín táwọn kan tó rẹ́ ba ìsìlámù jẹ́ ọkàn gbó fún wọn ìdẹ́ ti mọ̀ tẹ́ẹ̀ bá gbà tẹ́tẹ́lẹ̀ ẹ ìmájì pé èlò wọn lè kó fún yàn sí ordinary ẹni tó fẹ́ràn owó kẹ́nìkọ́ wá sí wá sí tọ́ọ̀tì kó tẹ́ fún fẹ́ràn owó ọmọ david yàmí lámidé lámidé tí ó ń pè ní sábà pé tírí mílíọ̀n wọ́n ti pé kíní sí ń kọ́ àfúnmọ̀ ayàgbẹ́ kò sáábà àwọn tára sọ ọlọ́run fún yín ẹwà ń fi ọrẹ́ tàṣán pè wá ìmájì tẹ́tẹ́ wà fún àyẹn kó tó lè tó wà sí sọ́ọ̀tì ordinary person báyìí ò lè pé pẹ̀lú fíjítà sọ́dá yín lòun àwọn fíjítà sọ̀tún lọ́n bá rẹ́ lómi tó já ti yín wò ní wá àmì àwọn tó ń sẹ́yìn ládùúgbò ìtumọ̀ wá pẹ̀lú bí títà sọ́nẹ́ra wọ́n lè sọ pé jálẹ́rì kún níbi èrè lọ́wọ́ ẹ̀ máa dápadà fún ẹni sí kẹ́ẹ̀kan wọ́wọ́ owó tí wọ́n lè kó fún eléyìn tó fi jọsí wà sí sọ́ọ̀tì tẹ́wọ̀n fẹ́ àwọn afá ń gbọ́ owó láti lè sọ̀sọ̀ àwọn èèyàn nù ẹlòmí sì ń kọ tíra ẹwọ tó kọ sáyé àwọn ẹ̀kọ́ tíra fi ọmọ kúnlẹ̀ pé kò dáa wọ́n sì ń kọ tíra fi ọmọ kúnlẹ̀ tẹ́kùnmù ká tíra rẹ lọ ni kéèyàn máa fi ọwọ́ ara rẹ̀ yìí máa rẹ̀ fún ọ fi ra iná wọ́n ma kàlọ́ àwọn àfíṣẹ́ ẹ̀rí eré àwọn àfáàná kọ́ iná kọ́ yìí ẹ̀rí tó mú wáyé kí ni àti ìwọ́n ti bẹ̀rẹ̀ sàárè ìmọ̀ kálukú mọ́ ìmọ̀ tí a fẹ́ ní ìmọ̀ tó sàǹfààní fáwọn èèyàn ìmọ̀ afá yìí sàǹfààní ìmọ̀ afá yìí ti àǹfààní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbọ́ àkídá ti hálì súnà yìí látara àwọn afá yìí iná káà ń ka ẹ̀yọ́ yọ́ta ti ń ka ẹlẹ́ẹ̀kẹta rèé ẹ̀kẹta rèé kí wá ti dára ẹnìkan ní wọ́n kọ́ ọ̀rọ̀ tí ànìkan kọ́ wọ́n tún ṣe kéṣẹ́ tì ẹ̀mí kéṣẹ́ náà ti gùn ó ti kó lẹ́mi tíra nìsín ẹ̀mọ̀ kàtí àwọn íńtánẹ́ẹ̀tì wọ́n tún wá tú sí èdè oríṣiríṣi tíra wọ̀ mí gbogbo àwọn èdè tí wọ́n ní tí wọ́n gbajúmọ̀ láyé láwọn èdè tó gbajúmọ̀ jẹ́ pé bá dé íńtánẹ́ẹ̀tì ẹ̀ rí wọ́n tọ́wọ́n síra yìí sí ìsì lè tíra nìkan ilé làǹsọ̀ eléyìí tíra bá ń ka ẹ̀ kí ni wọ́n ṣe kalẹ̀ àkọ́kẹ́ táwọn ronú rẹ̀ tó kú bá kú fi ààrẹ jú káyẹ̀ fi àyàn dọ́gba òkú ìfẹ́ kí mo ṣe kalẹ̀ tí ó mọ̀ sàǹfààní fún mi ti bá kú kéyẹ̀ sì gbìyànjú kó ṣe kalẹ̀ níwá tó ráwọn táwọn òbí kalẹ̀ yóò ní ṣe kankan fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kú kú lónìí wọn ò ṣe nǹkan kalẹ̀ fọ́kù àríkọ́ sí kalẹ̀ fún rẹ̀ àwọn yìí sọ ṣe nǹkan kalẹ̀ fún rẹ̀ bókù bá kú lónìí ìyàwó ti ń sunkún ti ń sunkún ti amẹ́lẹ̀ tó yìí rẹ̀ bá dá sọ́mọ́ àtijọ́ kẹta yóò àfojú pé yí kọ́kọ́rọ́ gbé kọ́kọ́rọ́ ká ìpamọ́ náà gbogbo mọ̀lẹ́bí òjì kan bá fẹ́ di àfọ̀jú mọ́ra wa ni ó ti tán lọ ẹ̀kọ́ ní sì sunkún jẹta ó ti dọ́gbọ́n gbó kí ìkàmọ́ òyìn náà wá pé bóta ti á béèrè kọ́kọ́rọ́ kí yìí èyí ẹ̀gbọ́n àbá búrò wọ́n ti tún ìdí ọlọ́nà haramu ni ilẹ̀ tí wọ́n ti rà tẹ́ pé ẹni yìí nìkan ló mọ̀ báyàwó nìkan ló mọ̀ ìgbà tí ń sunkún kó wọ́n rọ́kọ̀ wọn mọ́ ẹ̀bọ̀ ní ti gbé ilẹ̀ yìí tí ti ẹ̀sẹ̀ wà fámílì onímọ̀ àwọn òyìn kọ́ sí sàfàní dára fáwọn èèyàn ṣùkálùkó ẹ̀ẹ́sẹ̀ ẹmọ́ àjẹsẹ́kù ẹmọ́ jàjẹ́ tán àwọn mọ̀lẹ́bí ò ní ní kankan lẹ́ọ aláì wọ́n tún mọ kó bá ẹnu sàárè ni anábì ní ìmọ̀ tí ẹ̀ bá ń mà ti ń ṣàǹfààní fáwọn èèyàn ọtún wá kú tán àìmọ́ ń sàǹfàní pẹ̀lú wọn ẹwà wọn fáwọn aláṣẹ́ ìdínà lẹ́gbàá ní ọ̀hìnmọ̀lọ́wọ́ tààlù gbogbo wa yìí a máa pẹ̀lú alọ́mọ tí wọn ni a fi àpọ̀ ìmọ̀ sàǹfà nínú <clears throat> bí àwọn alájú wa àmínúlá kábọ́ sí yàyín náà ìmọ̀ alájú wa àmínúlá ìsàǹfàní fáwùjọ yìí ara àbọ̀sẹ́kù àǹfàní ẹnìkan ní ẹlòmí ló wà fà tó wọn torí pé tọ́nà fẹ́ kó tẹ̀lé yóò tẹ̀lẹ̀ ìlú tí wọn náà ti jáde tán jẹ́ àǹfààní rẹ báyìí àǹfààní wọn fẹ́ ṣe fún lù rẹ ní àǹfààní ẹ̀sìn tó èmi náà gbìyànjú mo mú súnà wọlé wa súnà tó dáa ni ó kété súnà burúkú ó ẹlẹ́kẹta alẹ́bìn awọ́wọ́lá ti sọ́ọ̀lẹ̀ yẹ́dẹ̀ ọ̀la ọ̀kan tó nù lára àwọn nǹkan tí ó máa sàǹfàní fókù tó kúgbà kú tán òun náà ni ọmọ dáadáa tí yàn fi kalẹ̀ tí sàdọ́ àfókù rẹ̀ ọmọ dáadáa ànábi ń gbọ́ mọ́ràn pé kọ́ gbìyànjú kọ́ tọ́kọ́ tọ́mọ báwo ni ó sì sọmọ dáadáa àwùjọ ilẹ̀ mi ò rírí o àwọn tí wọ́n ń bá yín rẹ ọmọ yín bí wọ́n ṣe jọ wọn dáadáa fún yín ẹ sì mú wọn lọ́ta ẹlòmí yóò tẹ̀fà súná o gán la ilaha illallah tó bá kàn rí kọmọ rẹ̀ ní sí ni o yóò fojú pọ̀ ní eléré ibú àwọn òsì tán kó bá àwọn ọlọ́mọ káàkiri àwọn àfáà súná tí wọ́n fẹ́ sọ àwọn ẹ̀rọ wọn dáadáa ìwọ́lọ́pàá wọn jèrè rẹ o torí onímọ̀ sàdọ́ àsúná fún ọ ọlọ́pàá ọmọ gidi tó wá gbẹ́sìn yìí kò síjọ́ gbá tí rántí rán àdúrà tí ń sàdá fáwọn ọmọ rẹ̀ ẹnìkan tí ń sàdá fọmọ rẹ̀ léde ẹnìkan tí ń sàdá fọmọ rẹ̀ yóò sì mọ̀ rántí àwọn òbí rẹ̀ yọ náà anẹ́bí ni yẹ́ dí rọ̀dà hú tí ń sàdúrà fún wọn náà rí kápílẹ̀ àbáàmísà bá ń foríjì àbáàmísà bá ń kẹ́ ń jọ sádákọ̀ ọmọ gidi ní òkè jẹ́ bàbá mi òun ló adúrú owó yìí ó tẹ́ òfin sáyé tí ẹ bá wọ́n tí ẹ bá fi sáyé tán àwọn ohun ma juwọ́ sí ọ ni pé ẹkú náà ò jẹta kò á ti tán ṣìtá ni mo ní ká máa ní àwọn ọ̀rọ̀ yìí kúkúrú báyìí kò jẹ́mọ́ bóyá tọ́lọ ní ọ̀rọ̀ owó yà lórí nù látara àfáwa tí wọ́n fayé lẹ̀ ọlọ́mọdé wa forí jì wọ́n tí wọn afọ báyìí bá ń kú wàláì ó yẹ kẹrù wọn bá ló mà torí àwọn àfà tí wọ́n gbìyànjú tí wọ́n sì fara wọn lẹfẹsì ni tí wọ́n fara lẹfẹsì síra tí wọ́n kọ yìí ọ̀pọ̀lọpọ̀ olú ayé láfíríkà òun ni wọ́n ti lọ kọ́ àwọn èèyàn fún ara wọn wọ́n sàwọn nàìjíríà yìí náà bíi wọ́n wá tí wọ́n kọ́ wọn síra yìí fún ara wọn ẹ́ lásàdá mọ̀ yìí lọ tẹ́mọ̀ sí ẹ̀kọ́ wọ́n á fojú bíbẹ́ wọn láti Saudi Arabia àwọn akọ́ ẹ̀rẹ́ síra yìí dáadáa tí wọ́n lá ń sọ yìí kí làwọn wa táà bá lọ sẹ́ni tìkan fẹ́ mọ́ sọ́n pa wa nítorí bá sàtẹ́ náà wọ́n sọ kò sí ló jẹ́ pé kéèyàn wo tó jẹ́ súnà kéèyàn máa ṣe wàláhì nìkan jó ní ròyìn afá rẹ̀ yìí ń ba káwọ́ lérí ó tún kó bàbá yìí sí ni afá yẹn kú ó di ọdún kan ó láwọn afá yìí àwọn ẹnẹ́jà máa èyí tó máa ń sẹ́nu sí ti jẹ́ nílọrin yìí àwọn ẹgbẹ́ wọ́ nínú àwọn nínú ti <laughs> ẹlẹ́kùn nkẹ́ni wọ́n àbáyọ̀ àbáyọ̀ kọ́ yìí táwọn máa ń jiyàn nù sàárè wọn jì tọ́túbọ́ wọn náà lọ gbé bídíà wọ̀lú òun tí lọ́mọ fi ń yẹn ni sẹ́pẹ́ in tó ṣe ni wọ́n ń sọ in tá a bá fẹ́ ṣe tábẹ́ pé àwọn èèyàn sí ẹjẹ́ ó jẹ́ tó bá tún náà mú mọ́sí ìròrí gbé nǹkan kalẹ̀ irú àwọn eléyìí ìròrí wọn fi gbé kalẹ̀ kìí ṣe mà ẹnìkan ló sàkọ́ gbé Nàìjíríà yìí ní lọ́rin igi ẹgbẹ́ gbé olúdìwọ̀ mọ̀lúdì ẹnìkan kọ́ gbé wọn kan máa sọ pé ah, àwọn abáyé kọ́ fọ́lú wọ̀lú yìí o ẹwà dúró ẹ̀sẹ̀ èyí tó gbé kalẹ̀ nìyẹn tí tá bá ṣe wọn náà ni wọ́n sọ ọ́ ah àwọn aráàjì wọ́n èsì nẹ́fìlà dùn á sí ah níjọ́ tí mo ti mọ̀ wọ́n sáàbù wájú ni níjọ́ tí mo ti mọ̀ wọ́n ìyìn ìṣíjọ́ kan tó mọ́ bá mọ́ sáà níjọ́ táwọn bá tán bá kírun tán mọ́sáàsì kán tó jáde kó mọ́sáàsì kùránì wọn máa ń kà táwọn báyìí kùránì wọn máa ń kà sọ́dọ̀ kọ́ni tó bá sọ yìí tó ti mú sọ wàláì tó ti dáadáa man amila salihan fa nafsihi wa man asaha fa alayha ẹni bá ti dáadáa ó ṣe fún rẹ̀ ni o ẹni bá ti ṣe àìdá náà òun náà ló gbọ́ ẹ̀san rẹ̀ náà kọlọ̀bà àforíjàfà àgbègbè àfà àtàkì lọ bẹ́ẹ̀ níbi tí a ṣe àlàyé tíra náà dé òun náà ni ọ̀hún náà ka umuru yubahu aw yustahabu lil muslim an yata'ammala biha ma'a al kuffar wọ́n láwọn kankan bẹ náà alámọ̀rí tó yẹ pé ó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kó fi bá gẹ̀fẹ̀ lílò tí ó sì ní tayọ àlà tí ò ní tayọ àlà ń bẹ tí wọ́n á túmọ̀ àlùwàlà tí wọ́n ti ń tayọ àlà ń bẹ tí ó ti àlùwàlà ò nìyẹn a ti ó lẹ́tọ̀ọ́ ká wọn ṣiṣẹ́ pọ̀ ká wọn ṣòwò pọ̀ a lè gbà wọn síbi wa a lè ṣe lábẹ́ wọn bákan náà ká máa títí jẹ́ dáadáa tí wọ́n bí sọ́dọ́kọ̀ àwọn aláìní wọn bákan náà àti ṣàlàyé débi pé àtúnṣáàbò sílẹ̀tò kọ̀rìm ẹ̀lìkáàfì ẹgbẹ́ jẹ́ gbèdè yìí mọ̀lẹ́bí wa ká má jà fún mọ̀lẹ́bí kàtàkì kéde yìí káwọn sọ bẹ́ẹ̀ mo kó bí ládé ní ọjọ́ òru bákan náà ẹlẹ́ẹ̀karùn-ún yustahabu ikramuhu inda nuzulihi boifa ala muslim ká má tayọ bá jẹ́ gbèdè yìí àwọn ibi táàtì ní táàtì ní bá lò táàtì máa fi albàwọ̀ táàtì máa fi bá lò táàtì máa fi bá lò àtàlàyé fún wa àmọ́ àti náà bẹ ká má dáa pọ̀ mọ́ra wọn wọ́n tó bá jẹ́ àlejò gèfèrí tó jẹ́ àlejò ó wá bá wa lálejò lé wa wọ́n ló da kásì àpọ́nlé rẹ̀ wọ́n fẹ́ kásì àpọ́nlé àlejò kò bá wa jẹ́ gbèfèrè ẹ̀sàpẹ́lẹ̀ rẹ̀ tó kó jáde jù fún yín kàmá yẹ jùs àyẹ́ zira lè muslim dọ́ífà alẹ́kàfẹ́ wọ́n ló lẹ́tọ̀ọ́ náà kí mùsùlùmí náà bá ẹni tó jẹ́ káfìrí kó náà bá lálejò àmọ́ àfáà ni pé lákìn la yajusu ijabatul muslim li da'watihi lima fi dhalika min al-mawadati lahu àmọ́ àfáàní kò lẹ́tọ̀ọ́ o tó wá pí ọ sí tẹrimónì kan ọ àtẹ́ndì rẹ̀ torí pé yóò máa túmọ̀ ìfẹ́ ó ti fẹ́ nífẹ̀ẹ́ nú káàmù lọ síbi nìkáwù ọmọ Mr Johnson ọwọ́ amúra kankan lọ tó lọ sí ìfìlà lẹ́gẹ̀ẹ́ torí ìdẹ́lẹ́yìn àwọn àti kéèmà bá débẹ̀ so eléyìí ò ní yóò ti máa mú ìfẹ́ lọ́wọ́ pé yẹn nífẹ̀ẹ́ rẹ̀ yẹn sì fi àfihàn sàfihàn fẹ́hùn but àyàfi tá bá rí pé ẹni tá máa ń ṣe àwọn kan báyìí fún ó kápẹ̀ sínú ẹ̀sìn wa àmọ́wà yóò bá dé pé mọ́ àkúta àlábúyá kan ni ọmọ pàtẹ́wọ́ sọ́tí wọ́n ti dé pẹ́lọ́tọ̀ lọ́bẹ̀ wọ́n ni ẹ díjú wọn náà díjú wọ́n bá débẹ̀ so alimuhim afá ló lẹ́tọ̀ ká sàpọ́nlé ẹtí bá jẹ́ gẹ́tẹ̀ẹ́ tó bá alálejò ká sàpọ́nlé rẹ̀ tó النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم wal yawmil akhir falyukrim dayfahu ẹgbẹ́ nígbà gbogbo ọlọ́run àtọ́jọ́ alìkìyàmà kó mọ sàpọ́nlé àlejò rẹ̀ kálá ó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ àbí kò jẹ́ mọ̀lẹ́bí gbá ìsìláàmù ní a sàpọ́nlé àlejò sàpọ́nlé àmọ́ sàpọ́nlé tá seun náà kò wá gbọ́rọ̀ táyà àlàpé kó wá kí nìyí kó wá fẹ́ mọ́ túmọ̀ àlùwàlá tó ti bá ní sí àwọn aláṣẹ ilé bá lálejò bóyá nǹkan mẹ́lẹ̀ pa ìyẹn lè má jẹ́ mọ̀lẹ́bí yàn kí ẹ bá lálejò bóyá fẹ́ lọ yẹ́fẹ́ lọ kọ́ yẹ́fẹ́ lọ sí dábíù kan nílùú kan tí ó sì lówó hòtẹ́ẹ̀lì àmọ́ mọ ẹni kẹtàjọ lọ sú àbójá ládùúgbò wọn kan àbójẹ́ fámìlì náà àti ayẹ̀ tí yẹn ti fámìlì yẹn kan lè lọ sálámà sí fámìlì yẹn tó jẹ́ káfíìrì bọ̀tílé yóò tẹ́ẹ̀kì yóò tọ́jú nìkan nǹkan tó lè fà á tẹ́lẹ̀ ní balálejò náà alẹ́wọ́gbé láàfà àtàjọ balálejò tẹ̀sìníká máa fi mọ̀ wá dà àbúrọ̀ fífẹ́ hàn sí hàn lára tí máa fi fẹ́ hàn sí yàn pé wọ́n á kí yín o ìyá máa fi fẹ́ hàn sí yàn látara bẹ̀ bọ̀tí àwọn lè fà ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tí ìbá fi hàn lè dé sí sàmọ́ pàtàkì pé ebi wá jẹ́ káfìrí tó bá bá alálejò ká ṣe àpọ́nlé wọn lára nǹkan tí Islam ti وكيف مؤني إليه والله تعالى على بصواب وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم سبحانك لا أحمد